náà wọ́n ní àwọn tí ò lè dá ronú fúnra rẹ̀ bọ́nà lọ́rọ̀ sì ti dájọ́ wọn àbí wèrè lápòjú àtẹni tí iṣẹ́ ọlọ́run ò bá ń pé kánẹ́bì kẹ́kọ̀ọ́ òjíṣẹ́ fún tí ò tiẹ̀ gbúrò ọ̀rọ̀ ẹ̀sìn rárá àwọn míì fi kópẹ́ àtọmọ kékeré tí ó dàgbà tó kù ń tarí lákọọ́lẹ̀ ni pé ọlọ́run ọba sùpánú àtàrà yóò káwọn ní ẹ̀jọ̀ lọ́jọ́ ìgbìmọ̀ àkíyà mi. yóò àpamọ́ láti pé ẹ máa wọ náà lọ ẹ̀mí wàá mọ̀ lọ́nu lẹ́yìn. iná yẹn wá di ìtẹ̀ fún wọn pé ajẹ́pẹ́ tó bá wà láyé tó bá pa wọ́n láṣẹ tó le wọ́n ti tẹ̀lé náà nìyí. àwọn tó bá ta lórí pé a ti wá wọlé àtìwá wọlé àtìláṣe àìkẹtọ́bà aláìfẹ́ ìrẹ́kẹ́ ni ó ìṣàgídí èrò ọlọ́wà wọlé sọ wọn tí èyí wà fún ẹni tí ṣe òkun àbẹ́ tó jẹ́ bí aláàbò ara tí ò ní lápẹ́ ìfẹ́ kan bẹ́ẹ̀ ẹni wọ́n sì ti dájọ́ ni tó sì rí wàlí wàlí wà ló yọ̀ǹda ṣùgbọ́n ẹ̀gbọ́n òun náà wà tí ó tó gbá yọ̀ǹda lọ́wọ́ rẹ̀ ẹni tí èèyàn wá níbi tẹ̀lifíjì yẹn àkọ́kọ́ ẹni tó jẹ́ wàlí àkọ́kọ́ nọ́mbà wá òun yẹn dání bàbá ọmọ mọ̀dáàmù ayá yorùbá ó gbọ́ tó wà láyé ń jẹ́ tí mú wàlámù ìjánà tí ó sì ya níyàwó rẹ̀ wàlé àkọ́kọ́ ni táàbà rí wọn làmọ́ tó aṣọ ẹni wàlé yìí kejì tó kù láàfẹ́ mọ́ mú yẹn ohun tí àbọ̀mú bá wà láyé tó bá juwọ́ rẹ̀ ẹlẹ́fẹ́ lómi àlùwìláyà bí tàùkìlì wàkìlì bí ó jẹ́ sí agency ẹ̀ pé ákìlù ní ọ̀pọ̀lọpọ̀ ákìlù náà ní alẹ́ fi agency ìbádàn ẹ̀ lè rẹ́ fún yẹn tó bá ń kírun ìwọ́n bá ń fi lé mi rẹ́ǹtì bá ń fọmọ mi lọ́kọ́ bá ń tajà àbí gbogbo yẹn lọ bẹ́ẹ̀. ṣùgbọ́n inú tẹ́ni ìbéèrè fẹ́ kó ń fi yọ̀ǹda lẹ̀ tó yá ní káàtó lọ́gbà yọ̀ǹda mi kẹ́tọ́ láti fi yọ̀ǹda lẹ̀ tó nìyẹn yẹn ti fẹ́ yẹn. níta kọ̀ọ̀kan gbọ́ yẹ pé bóyá àtẹ Yorùbá pé láàfin ro ẹbí pọ̀ kódà ẹtú lọ́dọ̀ ẹtú kẹ́ nìkan èyí tá fún nọ́mbà wà náà níta ni kẹwàá léyìí àbí tó bá yẹ pé òun ò fọwọ́ sí àbújá ni ẹ bá fi ọwọ́ sí lókù èsì mi àpẹta òkè nínú bẹ́ẹ̀ ṣe yẹ wọ́n ti rú ìwé yẹn pé yẹn jẹ́ kọ́mọ̀ pẹ̀tà káàkà lọ sí wọn nígbà lẹ́yìn tí yọ̀ǹda àádọ́dọ́ wọn náà ṣùgbọ́n gẹ́gẹ́ ni ẹlẹ́tọ̀ tí ó fi yọ̀ǹda sí so Yorùbá a máa ń ṣe kẹ́límọ̀ nígbà míì ẹgẹ́ tí ń ṣe nàdẹ́gbẹ́ ìrànfọ́jú ẹ̀sìn wo pé ó dábẹ́ kẹ́ bí kẹ́dúró pọ̀ pé ẹdọ́dọ̀ tí wọ́n náà ẹ lọ gbàyọ̀ǹda ní ojú ó lé ní ọ̀nà mẹ́ta lẹ́tì lọ gbàyọ̀dá àtẹ́wọ̀n ẹ̀nà rẹ̀ wàlíyù ayá ó fẹ́ ká dọ́dọ̀ àwọn ẹ̀yẹ náà ní òun gẹ́gẹ́ ní wàlíyù àfitọ́ ẹ̀kọ́ wò lọ yọ̀ǹda àfitọ́ yẹ bá ọ̀nà ẹ̀kọ́ ti gbé yọ̀ǹda ó ti alákọ̀ rẹ̀ ó ti súnkọ̀ mọ́ yọ̀ǹda ti àwọn ẹ̀bọ̀ tó lóun ti yọ̀ǹda kẹ́ẹ̀ká dọ́dọ̀ yẹ mọ́ bóyá kẹ́yà kí àwọn náà ní kásàdúrà sí bóyá tó fẹ́ náà nìyẹn ọlọ́ àlà náà Nam, ẹ̀yà ní gbọ́dọ̀ láìláìlá, ó ní wéètì gẹ́gẹ́ àdúṣe ìbùsọ́ pàtàkì fúnra tó wéètì tó fi wá ní wéètì gbogbo ẹ̀ṣẹ̀ tẹ́ni ẹ̀ ń sẹ̀lọ. Ẹni pé kéèyàn wí gbọ́dọ̀ ní àbíkó ti ṣẹ̀tọ̀ gbogbo ẹ̀ lẹ́nu. Yóò wí yóò ti ṣẹ̀tọ̀. Ẹgbẹ́ tó bá lọ fẹ́ ṣíríkù ọmọ yóò mú àtàrí wọn ńlá wà wọn ìṣèlú àmì wọn ti náà gbàgbọ́ wọn tó ń ṣe kíni wọn tó ń ṣẹbọ agbọ́dọ̀ mọ ọtún rẹ ọtún rẹ ọlọ́ni ìlànà iṣẹ́ ìdàbìlà àti ọmọ yà àlàmù mọ̀tá àbá ṣàlàyé àyà yẹn ẹni ìlànà iṣẹ́ ìdàbìlà àti ní àyàfà tó bá bẹ̀rẹ̀ wani alhaku mai rigini la ilaha illallah ẹ̀sìn ṣàdátà la Ya mo tó sì máa mọ̀ dájú ẹ̀kọ́ ti ṣètò òye gbọdọ̀ ṣètò láìláìlàlà torí irú ẹni yẹn tó gba láìláìlà ìdìbò ara àti ṣètò tó ṣe náà ní pé kò ṣẹ́gbọ́ ó ṣe àwọn ẹ̀ṣẹ̀ ní òṣùgbọ́ kò gẹ́gẹ́ ní kò ṣẹ́gbọ́ káyọ̀ kò ṣẹ́gbọ́ ló ti bàjẹ́ ọmọ náà wọ́n lẹ́ni tí ó jẹ gbèsè ó yáwó ẹni tó wáyá lówó kò wá rí mo ti ṣe the location bí abi ti ń ṣe ni bí abi ti ń gbélé àmì tó ká mọ̀ọ́mọ̀ kò mọ̀ kò mọ̀ ibi tó wà mọ̀ tó béèrè béèrè kò ní. ní o ṣe wá tó agbẹ́jọ́ bá tẹ̀wá rẹ̀ ni ẹ mọ́ ó ní àwọn ọ̀rọ̀ pé tèmi àgbà náà jẹ́ mi náà ń jẹ́ tèmi tó bá dọ̀rùn tó bá fẹ́ gba tẹ̀ ẹ tèmi òun náà àbí ẹ́ ìdìbò ẹ̀yà jẹ́ mi náà ń gbèsè kò lọ bẹ́ẹ̀ o tètè mójútó àtàjẹ́ wọn gbèsè wọn fi jí ti ẹlòmíì èyàn gbìyànjú láti wẹ̀ nìyẹn ni èyàn gbìyànjú láti wẹ̀ nìyẹn téèyàn bá wá rí sọ wọn yẹn lè fi kíní yẹn ṣe fàárà lórúkọ rẹ pé kí ládàá rẹ máa ṣe kíní ọmọ ọba ìgbà téèyàn bá tún wáyé náà ẹ mọ ìgbà téèyàn bá tún wáyé èyàn ó máa wá sádà kọ́rọ̀ jẹ́ kéèyàn rí so èyàn gbọ́dọ̀ tó wá lẹ́mìí kọ́rọ̀ jẹ́ rí ni ìbí bá ti wá sọ́kẹ́sọ́kẹ́ wọ́n kàn ní ìrìnkè ní ọmọdé nínú ìtàn tí anẹ́mìsọ fún àǹpa ọmọ mẹ́ta kan ló ṣe àwọn iṣẹ́ olóore tó wá fi ṣe àkàtọ̀ sọ́dọ̀ ọlọ́run nígbà tó wà ní òṣòro òun lẹni tó gba òṣìṣẹ́ tó fẹ́ sanwó kò bá rí òṣìṣẹ́ mú ló bá wá wá wá ẹ̀wọ̀n wo wọn ò gbà ẹ̀rí létí ìrímọ̀ yìí owó rẹ̀ rèé nígbà tí òde ń bá ń bá fowó yẹn bá ìfẹ́sì ẹ̀ ń bá ìfẹ́sì ẹ̀ ń bá ìfẹ́sì ẹ̀ ó fi ra àwọn ẹran ra mọ̀lú gbogbo ẹ bá pọ̀ ó pọ̀ ẹ̀yẹ kẹ̀dé jọ̀kẹ́ ọba lówó ẹ̀ rí owó rẹ̀ rí owó mi dà ó ní gbogbo ẹ̀ ní à màálù gbogbo ẹ̀rẹ́ tó wá pọ̀ báyìí ní à owó ẹ̀ ní mo ti bẹ́ẹ̀ ṣe mo ti bẹ́ẹ̀ ìfẹ́sì ẹ̀ ní kòtò wá mú kẹ̀kẹ́ ní níbẹ̀ ẹ̀rí kó wá kó gbogbo kẹyẹkẹ ni ẹni tó wá pẹ́ torí ọlọ́run lè ṣe kele kọ́lọ̀ ń kọ́ sí ọ̀dà fáwọn. níta fẹ́ ló mẹ́ ni pé tó bá ènìyàn tọ́jú owó yẹ ó tún bá sọ di ọ̀pọ̀ sí irú yẹn wọ́n ti tá a bá ti alẹ́ sọ́dọ̀ pọ̀ ká gbìyànjú láti bá tọ́jú rẹ̀ sọ́dọ̀ bá ti alẹ́ àwárí mọ́ kaka náà wọ́n yẹ sí ìkẹ́kọ̀ọ́ mọ́ jẹ́ ẹ̀sùn ọ̀la àlà ẹlẹ́ẹ̀kẹ́ méjì. ó jí fóònù gbé bóyá bátìrì ẹni ògbádùn àbẹ́sí ẹni ti fọ́ wọ́n lọ ra pé ní kábọ̀ àdìbà láwọn lábọ̀ àdìbà ló bá ṣe ó sàgbélò ní ẹnìkan bá ṣe ààrẹ jíníà bá ṣe bí fóònù bá dúró àbí fáàdì ẹ̀ tó tó ṣe ọba ní lọ pé fóònù rẹ̀ ọba ní fóònù yìí nílò tó ọ̀dùnkún ẹ̀ẹ́sìn owó ìṣúmọ̀ tuntun ṣe olè tó fẹ́ gbowó bọ́ọ̀ gbówó gan àní tí ọkùnrin ọtí ápùpù ẹ̀lọ́dọ́ ọlọ́pàá torí gbogbo ẹ̀tọ́ sí kí ni tó nẹ́yìn ẹtí bá ti ṣe ẹmọ̀ṣẹ́ ń báwo ẹ̀tọ́ abẹ́ fi àjẹ ìtọ́ lé lọ́sílẹ̀ rẹ̀ pé wọ́n ló fọ́ sílẹ̀ padà fún nǹkan rẹ̀ padà ó sì mú abọ́ sí kí ni tó bá ra bá ti yọ bá ti yẹ ibi tó wá tó dáko sí ni pé tó bá lọ yọ bá ti rí ibi tó ti gbé ìtọ́ ní òdàtọ̀ yọ òun ti jù ní pẹ́lú ti ṣe ìjẹ̀kù ní ẹmú bó ti wà ọgbọ́dọ̀ mọ́ o tó ó lè gbogbo tó wò nẹ́kọ̀ ẹṣẹ́ òsì bẹ́ tó tó gbé lọ́wọ́ ni gbogbo ní olóòtú ní lọ́wọ́ ló dá sí òfin ẹ̀sìn kò lẹ́tọ̀ àti ìbéèrè kẹkẹ o sọ pé adájọ́ ẹ̀ wọ̀n fẹ́ bí àjẹmí ìṣùgbọ́n tí fọ screen yẹn wọ́n máa tó máa fọ bóyá ó ti là mẹ́rin gbòòrò la wọ́n bá tó làájú ẹ̀tí tó rí ẹ̀tí tó jẹ gbèsè ní. ẹ̀yẹ ló ní àtẹ́yẹ tèmi ò là tó báyìí ẹni yẹn kò jẹ yẹn ní kẹ̀kẹ́ kódà ó ṣe kò jẹ àtẹ́yẹ bá tẹ̀fẹ́ sáfẹ́ bá mú tẹ̀sí lójú. wọ́n pẹ́ kó ń dúró pé owó tó gbowó owó kí ni. wọ́n máa ń ṣe. alẹ́ ń ti ọmọ ọmọ wa àbí bóyá owó yẹn mẹ́ta lẹ kó sọ kó sọ nínú méjì ó bọ́lẹ̀ tó lọ́wọ́ mẹ́ta wọn níwà wọn á wá onímọ̀rú àkọ́bá rí mú àkọ́kọ́ ìyẹn lè gbèsè kátó nìyí ó sì fún yẹn sí gbèsè torí kó jàǹbá ẹni ẹ gáyà tá a lè mú sí ni kó ṣe mistake gẹ́gẹ́ tó ṣe kó ṣe mistake tí ìbá rẹ̀ iye tó bá rí bá láìsí tí ò bá bẹ̀ rí kọ́lá ẹ̀rẹ̀ ó bá pẹ́ ìjà tó kéré ní ìbó fẹ́ nẹ́tí tàbí ẹ̀nà ní ó kú fáìlà ilé kan àbí kò gbìdé dáadáa sí ọmọ ẹ̀rẹ̀ ẹgbẹ́ ìṣẹ́ ní ìṣòsí ní ọ̀rùn rẹ̀ náà ìwọ̀n نعم اللحوم المستوردة عليه اللحوم المستوردة uh, imported meat náà bá ti máa ń pè é kí ni ìdájọ́ àkọ́kọ́ àwọn ọ̀tẹ́ aláàpẹ̀lẹ̀fẹ̀lẹ̀ àṣìyá alẹ́gbẹ̀mí ìlẹ̀bá ìpínlẹ̀ gbogbo nǹkan ni pé ó wà pàmí síbi tí ẹ bá ti sọ̀rọ̀ ẹ̀sìn àbí ẹ ìpínlẹ̀ gbogbo kẹ́nikẹ́ni àmì ìgbà ọ̀tọ̀ tí ẹ bá ti sọ̀rọ̀ ẹ̀sìn pọ̀tà àfáwọn tó gbogbo kọ́ ìdàrúmọ ní ìsìn àti gbogbo pírísípẹ̀ nìkan kọ̀wáìdù fìkìyà ẹgbẹ́ náà kọ̀wáìdù fìkìyà òṣèlú àní ìgbà sọ̀rọ̀ ẹ̀yìn gbogbo ẹ̀rọ máa ní exception exception kìíní ìsọ̀mọ̀ yá ní ìfura ní aláàfin bí aṣá ìlú àkọ́kọ́ kékeré béèrè ètò ìfura ni pé kọ́ìdà ní exception méjì náà exception nìkan méjì òun náà ní obìnrin ọ̀lẹ́ obìnrin gbogbo obìnrin ló kùkù kan ní àlàáfíìbìlà ìbọ́lọ̀ ló sóbin lẹ́tọ̀ ọkàn á mọ́ ọmọ ọkàn mọ́bìnrin kan sí ẹ̀sẹ̀ ìyàwó rẹ̀ kan ní àlàáfíìbìlà ṣe àlìbírí àlìbá ẹlẹ́ẹ̀kejì ní ẹ̀rùn ẹlẹ́ẹ̀kejì ní ẹ̀rùn orílẹ̀-èdè ẹlẹ́ agbọ́dọ̀ gbé mi agbọ́dọ̀

tí nǹkan bá wá wá táwa ló ti ti wá fáàsì ìrìnmọ̀ ilé mọ ibi tó ti wá tó ti lọ́jọ́ pọ̀ asọ́mọ̀ ìta àfilẹ̀ wọ́n tá a bá mọ ibi tó ti wá àjẹ́ tó bá yẹ kéèyàn ní ẹni tá a lè jẹ nǹkan wọn ni àánú àá mọ̀ tá a lè jẹ nǹkan nípa tí lè jẹ nǹkan alájẹ yìí nàìjíríà ní ẹsẹ̀ ń pa ẹni sọ̀rọ̀ ní nàìjíríà nẹ́tẹ́ pa kí láti sí ní àjẹ́ náà ní ghana nẹ́tẹ́ pa kí láti sí àjẹ́ adìẹ yìí o israel nẹ́tẹ́ kọ́ wa kí láti sí tó ti bá bí ń pa wá àṣọ̀hánilá ah, ẹ̀sìn ẹ̀tọ́ wọ́n sì para ìsara ṣẹ́ṣẹ́ ìbákẹ́tì kí ní ẹ̀rọ mọ̀ kẹ́ sí mọ́ ẹ̀ bí ẹ pọ́ dùgbẹ́ yìí tó dùgbẹ́ àádé kí ni pàtó àmúlẹ̀ dínà ó tó lè kìtà ẹ̀yìn náà Italy sí ìlú tí kókó wà ní rúmọ̀ pátíkà rí sí ìjọba amẹ́kẹ́lá lè àjẹ́ látàlè jẹ nǹkan wọn lágbàáyé náà ló pọ̀ jù but eléyà wọn láta India kí ni kí ló gbajúmọ̀ ní India China ńkọ́ Brazil ńkọ́ àwọn èèyàn ní àlejò tó ẹ̀ mọ̀ àwọn bí tá a ti lè jẹ nǹkan yìí láwọn àwọn òkú òkú àti ìlú tí ilé ìlú wa. bó sọ̀rọ̀ kẹtọ́ wà ń lẹ̀rí pé ti nàìjíríà tá a sọ gan àmì ìbọn bí bọ̀gbẹ́ nàìjíríà tó kọ ẹ̀rọ ní abájọ àbí. bọ̀dé ká tó máa ń pé àlẹ́ mẹ́yìn ẹ̀kọ́ fún fúnra ẹ̀ká lókè ẹni tí mo rà yìí india táǹkọ̀ ìyá ẹ̀mẹ́ india tí o bá tó wá ló pé mùsùlùmí india ló pa ojú mi ó kù fi ojú kí ni wo ojú ìlú yẹn tó pé kẹmíkà ń sọ́nù ilé ẹ̀rọ mìíràn ti jẹ rí tó pé ẹ̀rọ mìíràn wà lábàá tí ọ̀dẹ́ pé ké tó yẹ pé bọ́ gbogbo pẹ̀lú ló sì bá àti mọ ìwádìí yẹn máa le bọ̀ kì í sọ̀rọ̀ ìwádìí pé kí ló kọ́ mọ̀ ní ìlú yẹn Brazil ta sọ bá ní mùsùlùmí tó bá pàṣẹ tó wà tó pé tó wà ń Brazil ọ̀dẹ́ tó kọ́ ti pé mùsùlùmí ó ṣe kéde ọkọ̀ ọkọ̀ tó láì mọ̀ kí fi jọ́ọ̀jì ìlú láì fi jọ́ọ̀jì pèsè àwọn fìlú jọ́jì pé yẹn sọ́tọ̀ ọ̀rọ̀ rádì níjẹ́ òfin ìjọba ayẹ tọ́bá jọ́jì yẹ ìjọba òkèlè ìfèrí wà pé inú fìdà inú fìdà ní alẹ́mọ́ ní ẹ̀yìn àwọn àdúgbò burúkú yẹn ìwé ilé rẹ̀ bá ti jọ́jì mẹ́rin yẹn so ibi tó ti tó àwọn òkè tábà tó wà mọ̀ bó o náà ti fa ìyẹn mo ní ìyẹn á lélẹ̀ àfi tó bá rẹ̀ sí akọ́ àkọ́ńtì yẹn bá ti ń pa òdà ṣùgbọ́n ìtọ́jú wọn súnmọ́ wa ni pé ìbí tẹ́sí lọ́sí pàṣẹ ta lè jẹ nǹkan wọn ni. wọ́n ní bàbá àbá mọ̀ nǹkan adòlórí asúlù aláṣúlù fìlò fún kíni aláṣúlù fìlò fún haram aláṣúlù fìlò sáà wà lò fún kíni haram adòlórí ìpìlẹ̀ ìgbà tí ò ti yẹ sí wa fatu àǹfààní rẹ̀ ẹlẹgbẹ́ nǹkan bí òṣùwẹ̀ tí ó fẹ́ sẹ́wọ̀n lọ́rọ̀ rẹ̀ Àwọn ọ̀sán máa wà ní orúkọ àdáàlì wa. Náà, aláàlì ẹni mọ́ tó ń gbà mí. Àbíkẹ́ ìrànwọ́ fi tán ti kọ́ sí wa. Torí apàdà àdíbi tẹ́kọ́ pálí ẹja kọ aláàlì sí. Àbí àdúró ẹgbẹ́ tẹ̀lé òun èyí ẹlẹ́ja. Pálí ẹja. Àgbẹ̀tẹ̀ nìkan náà kọ́ náà gbàgbẹ́ kọ pálí ẹja alẹ́ à. Ṣé àtọ́wá ní aláàlì bí ẹja ni lèmi? Kọ́ ẹja sínú pálí ká ẹgẹ́ tí ń sì ẹba ti pé gẹ́mọ̀ lè fi hàn tá lè jẹ nǹkan wọn náà ló pọ̀ jù àwọn tán wọn Brazil ẹ̀fà aláàlẹ̀ jù bóyá àwọn Brazil tí wọ́n sọ bóyá ti jẹ́ẹ̀tì pé ẹni wọn mùsùlùmí kun àwọn tó wá jẹ́ tó wá jẹ́ ẹ̀hẹ́n báyìí bọ̀ ẹwà ní àtọ́wà láti Brazil kọ́ mùsùlùmí ní sẹ̀rí àti Islam. Fúrẹ́ pé àti ìlúgbẹ́ ẹgbẹ́yàn mùsùlùmí bẹ̀ náà wá ń pa láwọn wá ń kọ́ gbọ́gbẹ́ pẹ́ ní lọ́gbà pé ń pa ń kàn dúlọ́ lò jẹ́rí àti láti iye ga ní pẹ́lú kòtó pé ó wá di pé ń lè ókè àwọn ẹgbẹ́ ń dùgbẹ́ mùsùlùmí jẹ́ bọ̀dẹ́ jábọ̀ pa dúlọ́ náà ti wọn káwàá máa dúkọ́ bùkọ́sìkètè ní bá dùkọ́ lọ́nà wa tó pa lọ́rùn tó tọ́ ó yẹ pé ní bọ̀gbọ̀pẹ́ ní ọ̀sọ́ títí ni ọ̀sọ́ akọ̀fẹ́ mí ẹ̀ láti gbẹ̀tọ̀ ṣùgbọ́n ẹ̀yìn tó fi gbà tọ́kọ́ra àwọn ìjọba jẹ́ mùsùlùmí tá a máa wọn gbà yá a lè gbẹ̀tọ̀ àwọn ìwà máa